bóyá iṣẹ́ ò lọ dédé ó dẹ̀ wo pé o ti gbàdúrà gbàdúrà ṣe àkànṣe ṣe kékeré nítorí pé mo máa ń sọ fún yín àṣà mi ni pé ewé máa ń rẹ̀ ó máa ń ṣá egbò gan ó máa ń sunkún egbò dẹ̀ máa ń kú ṣùgbọ́n ọlọ́run tó dáyé tó dọ́run tó dá ẹ tó dá mi tó jẹ́ pé iṣẹ́ ọjọ́ kẹfà la la jẹ́ kò kí n kú kò kí n ṣá kò kí n rẹ̀ dànù kò kí n díbàjẹ́ aláàánú ni ó máa ń ní àánú lójoojúmọ́ bá mi lọ nínú ọ̀rọ̀ mo máa ń sọ fún ẹ pé ohun tó dáa fún gbogbo onígbàgbọ́ láyé àbí gbogbo ènìyàn ni kókó fẹ́ gba àdúrà fẹ́ ka sáàmù lọ nínú psalm fifty one gbé omi dání báyìí àgàgà tó bá jẹ́ pé wọ́n tó ń jí lóru so ó ra omi bottle water ó lè ra fridge ó lè má tutù bóyá tutù ni ó lè bu ordinary sínú ẹ̀ agbára ẹ̀ bá ṣe kà wá gbé sẹ́nu báyìí wá máa ka sáàmù yìí sí ṣùgbọ́n ohun tó kàn máa ṣe ni pé tó bá ti ka tí bá ti ka sáàmù yìí fún ẹ lẹ́yọ kan lọ tó bá ti kà tán sómi tún gbé sí ẹ kó kà sí tán tún gbé sí pẹ̀lú ògo ọlọ́run wà yíyan ọlọ́run àtìlẹ́yìn jésù kristi àyàn ọlọ́run kó kọ gbé sí kó repeat rẹ̀ nígbà mẹ́ta bu omi ohun ọlọ́run lágbára lórí omi o gẹ́gẹ́ bí psalm twenty nine ṣe sọ fún wa ọlọ́run ògùn sún àrà ohun olúwa lágbára lórí omi wá kà á sí pé ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mọ́ bí ó ti wà látètè kan ṣe ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kọ́ àmì ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòwò fẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ̀nà pàánù rẹ ìrókọjá mi nù kúrò wẹ̀mí náà wẹ̀mọ́ kò náà ṣe dédé mi kò sí wẹ̀mí nì kò náà ṣe mi tó ti mo jẹ́ ọ̀gọ́jà mi nígbà gbogbo rẹ̀ ṣe mi bẹ níwájú mi ìwọ ìwọ nìkan mo ṣe tí mo ṣe búburú wájú ẹ̀ka lè dẹ ọlọ́run gbà tí wọ́n bá ń sọ káyà kó lè mọ̀ nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àṣírí la gbé bí mi àti ní ẹ̀ṣẹ̀ níyà mi sì lóyún mi kíyèsí ìwọ fún òtítọ́ ní inú àti ní ni ó mú mi mọ gbọ́ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀mí tí ń fọ mí èmi ó sì mú wẹ̀ mí èmi ó sì kúkú jẹ gbòó lọ mo mi gbóhùn ayọ̀ àti nílù káwọn gbogbo tó ti kọ́ lè máa yọ̀ pa ojú ẹ̀ mọ́kò lára ẹ̀ṣẹ̀ kó sun gbogbo ayé dédé mi kú dáyà sínú mi ọlọ́run kó sọ̀kọ́ ṣe sínú mi lẹ́yìn iṣẹ́ mi ti kó wájú ọmọ ṣe gbẹ̀mọ́ ẹ̀ lọ́wọ́ mi mo ayọ̀ gbàlàyé padà tó mọ́kò sí mi ò ní ẹgbẹ́ mi dúró ní ìgbà náà lèmi àwọn akáwọn kọjá náà ẹ̀wọ̀n ẹlẹ́ṣẹ̀ mi máa gbàdà sí ọ ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀bẹ̀ ìjọpọ̀ ọlọ́run gbà lámì àwọn mi ó máa kọrin dodo ẹ kíkọ olúwa wọ́n ṣí mi nítẹ̀nu yóò sì máa fi hàn torí wọn kò fi ẹbọ tèmi bá rí náà kò dùn sẹ́bọ sísun ẹbọ ọlọ́run òbí níjọ kan yóò bì níjà tí kí ó gan ṣe ìdílù náà ẹ̀sùn ni wọ́n mo lè jẹ́ sẹ́ńgbà náà nínú ẹ̀ ó dùn sẹ́bọ òdodo pẹ̀lú sísun ni àwọn ọmọ yóò fi jó orin ayò gbogbo mọ́ra ká láyé àti lálẹ́ àmọ́ tó kọ́lọ́n kó dáríjẹ kó dáríjì kí wọn náà dẹ̀ máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ kò sí bẹ́ṣẹ̀ yẹn ṣe ìgbà tó mọ̀ ní tó pé gbélé sọ pé ìgbà ìmọ̀ láò fojú fòdà ọlọ́run àdáríjì àdáríjì wà lọ sí psalm twenty kí olúwa kó gbóhùn rẹ̀ ní ọjọ́ ìpọ́njú orúkọ ọlọ́run jákòó kó dáàbò bò kó ràn lọ́wọ́ sí wọn láti mímọ́ ó tì mí lẹ́yìn láti sóyún kó rántí gbogbo kó gbẹbọ sísun kó fi fún wọn gẹ́gẹ́ kó lọ́wọ́ kó ń gbogbo bẹ́ẹ̀ ṣe gba làwọn tó mọ kó lẹgbẹ náà ẹ la yóò gbọ́ láti ọmọ nípa àwọn ọtún ẹ àwọn ènìyàn ògbẹ́kẹ̀lé kíkà náà mọ ògbẹ́kẹ̀lé ṣùgbọ́n àwọn tí kókó olúwa gbani àwọn tá a wọlé wọn sì ṣubú ṣùgbọ́n wàá dìde àwọn àdúró sì ti gbani kókó Ọlọ́run kó gbọǹgbà tàbá ń képe láyé àti láyé láyé àmì psalm twenty ẹ̀mẹ́ta náà ló máa kà ṣùgbọ́n bí ṣe kà fún ẹlẹ́ẹ̀kan tó bá ti ní àǹfààní gbèsè repeat ẹlẹ́ẹ̀kejì repeat ẹlẹ́ẹ̀kẹta ó máa ṣe wà lọ sí psalm twenty three olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú dùbúlẹ̀ ní mọ́pọ̀ ojú tó mú lọ sẹ́wọ̀n dákẹ́ ó tu ọkàn mi láàyè ó mú mi lọ nípa ọ̀nà òdodo kan tó tọ́ mo lè rán àfòfò ìdíkú mi kí ó bẹ̀rù kan ọba tó ń tún mi nínú ọ̀tá náà mo lè yẹ sún àjùmọ̀ ní ìjà ọ̀tá mi ọ̀dọ̀ òwúlé mi lórí àgọ́ mi kọ́ ọkọ̀ tó tọ́ àti àwọn ọmọ àti mi náà láti bẹ̀rẹ̀ o lè túká sáwọn twenty seven sí kó tó àfi twenty four parí ṣùgbọ́n nígbà mẹ́rin máa ka sáwọn twenty yẹn twenty three yẹn nígbà mẹ́ta mẹ́ta àti máa fi twenty four parí kódà ó jẹ́ ju oògùn lọ ọba tí kì í ṣá tí kì í ti gẹ́gẹ́ bí mo sọ fún ọ òun ni mo sọ fún ọ wà ní olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi tàbí mi ò bẹ̀rù olúwa ni agbára mi ìmọ̀ àtà ní fòmù nígbà táwọn ènìyàn gbogbo àná àwọn ọ̀tá mi àtàbí lókun ní sunwọ̀n lájà ara wọn kọ sí wọn sì ṣubú bí ogun tilẹ̀ dúró tì àyà mi kì í fò bí ogun tilẹ̀ dé sí ní ìlọkàn rẹ̀ rẹ̀ ohun kan lèmi ò tọ́ ní ọwọ́ olúwa òun náà lèmi ò máa wá kí kémi kó lè máa gbé ní olúwa kémi kó lè máa gbénu olúwa ní gbogbo ọjọ́ ayé mi kémi kó lè máa wọ ẹ̀wò olúwa kémi kó lè máa fi dídùn wo tẹ́pìlì rẹ̀ tó gbé ní ìgbà pọ̀jú ó pa mímọ́ nínú àgọ́ ẹ̀yìn bí kòkò àgọ́ yóò pa mímọ́ yóò gbé mi sí kàkàwé àpáta nígbà ìlú orí mi yóò gbé sókè ga ju àwọn ọ̀tá mi lọ torí mi ká nítorí náà ni èmi yóò ṣe ó bayọ̀ nínú àgọ́ èmi yóò kọrin tòótọ́ èmi yóò kọrin ìṣolúwa gbọ́ olúwa nígbà tí mo bá fohùn mi pè ṣàánú fún mi pẹ̀lú kó sì dá mi lóhùn nígbà tó pípẹ́ máa wọ ojú mi ọkàn mi fún olúwa kó olúwa ojú ẹ̀ lèmi mọ́ wọ́n sì gbọ́jú ẹ̀ mú kó lọ́dọ̀ máa ń gbé ní sáyẹn ṣẹ̀ kọ́ mi ní ọ̀nà olúwa kí o sì kọ́ mi ní ọ̀nà ọ̀nà òtítọ́ nítorí àwọn ọ̀tá mi má ṣe fi mí lè fẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́ nítorí àwọn ẹlẹ́rìí kẹ́jú dé sí àti àti wọ́n àwọn tí mi mí kà ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti wo olúwa ní ilẹ̀ alàyè lódò olúwa pọ̀sítì fúkà yóò sì mú mi láyà mi ní dòdò olúwa àmì tí olúwa ọlọ́run ajá ìjọba ní láti gbọ́n tó tẹ̀lé tó ń fi fúnra ẹ̀sán lókun agbéga lórí sọmdánù gbogbo làbùtàbùtánù dòmìnira ẹni tó ní ọmọ ìjà pẹ́ tó sí pẹ́ sí pẹ́ sọ́dún kò sì òní yóò kún gbà lọ́wọ́ olúwa tó ń bọ́ ọlọ́run gbàdá ọ̀nà tí ìṣàbẹ̀ ṣe kún jẹ́ kan ẹgbẹ́ sókè náà nìkan ní ẹgbẹ́ sókè kọ́ gbogbo nínú ìgbẹ́ jọ wọn kó wọn lé wọn lára gbogbo lábẹ́ lọ́jọ́ ọgbẹ́ láti lọ́gbà náà gbogbo sókè náà kájú gbogbo sókè gbogbo tí ìyẹn ìgbẹ́ jọ wọn kó wọn lé wọn lára gbogbo náà láti náà olúwa ọlọ́run àṣọba nígbà ẹ̀sọ́ ń bẹ lẹ́nu àṣẹ ń bẹ lẹ́nu Elédùmarè ọba ìbùkún jùlọ ọba ìbùkún lórúkọ Jésù láti wákàtí ọ̀wọ̀ yìí tómi bá balẹ̀ á máa nípa kémi ó pa fún lákì nípa sí rẹ kẹ́ni tó bá ló ṣẹ̀kọ́ nípa sí àánú tí mo orúkọ sí tí mi orúkọ yá tọ̀ mí wá lórúkọ jésù àlá ibi tí ń dá ìran èrè mi dúró ó yá parẹ́ lórúkọ jésù lórúkọ jésù àlá gbèsè kókákó tó yá kókó náà bí mo ti ń mu omi kọ́kàn mi balẹ̀ kiri bá ti ṣe kiri ọ̀nà gbígbà kógo mi bú jáde a kì í dọwọ́ bògo a kì í dọwọ́ bògo òṣùpá ẹnikẹ́ni kó má ṣe lágbára lórí ayé mi kó má ṣe dọwọ́ bògo mi lórúkọ jésù lọ́kọ̀ gbèmídébìrẹ́ ọlọ́run kó ṣàánú fún mi kó sọ mi dé ńlá lórúkọ jésù mìmì ayé kó má ṣe mìmú o káàánú tó ju ọmọ ènìyàn lọ kó wà mí ká àánú ṣàlẹ́lẹ́ṣẹ̀ ń jẹ́ olúwa fàánú o àánú ojú rẹ̀ olúwa fi bẹ̀ o ẹ ṣàánú fún mi ẹ múnú mi dùn ẹ má yọ̀ mí kún gbogbo àtàwọn onídùúró tá gbàdúrà fún yàn kan olúwa dá ló ràn olúwa má yọ̀ kún ọmọ ènìyàn ọmọ ìgbé jésù lu àmì àmì.